ògo ni fún ọlọ́run ní òkè ọ̀run àti ní ayé àlàáfíà àgbéyà ọlọ́run ga fún ohun tí wọ́n ti ṣe ohun tí wọ́n ń ṣe lọ́wọ́ àti tí wọ́n tún máa ṣe nínú ayé wa mo fẹ́ kí wa káàbọ̀ sí àkókò ọ̀rọ̀ ìyè ẹ̀ ní orúkọ jésù kristi lọ́mọdé lágbà lọ́kùnrin àti lóbìnrin wa níbikíbi tí a ti ń gbọ́ mi ìbáṣe inú ọkọ̀ ìbáṣe inú ilé ìbáṣe lójú ọ̀nà mo gbàdúrà pé ọlọ́run alààyè ìbùkún wa àti orí ọ̀fẹ́ ọlọ́run inú ayé wa kò ní kò ní yẹ̀ o lónìí a máa tún máa tẹ̀síwájú lábẹ́ àkòrí tí mo bẹ̀rẹ̀ ní ìjẹ́jọ́ èyí tí mo fi ń ta fi ń yanjú ìbéèrè ẹ̀ wípé ìgbà wo ni ìbẹ̀rù, ìgbà wo ló dára. Ṣùgbọ́n ká tó lọ sínú ọ̀rọ̀ náà, ẹ jọ̀wọ́ ẹ jẹ́ ká tẹríba fún àdúrà. Ọlọ́run ipá àtàgbàrà lẹ́ẹ̀kan sì gba ọpẹ́ wa. Ọba àwọn ọba igba ìyìn wa lórí ayé wa, lórí etí ìgbọ́ àtàyè ìbàjẹ́ tẹ̀ ń fún wa àti pàápàá ní àkókò yìí. Mo gbàdúrà pé kí ẹ bá ayé wa pàdé, pé kí ẹ tún oore ọ̀fẹ́ yín àti ọ̀rọ̀ yín kí ẹ tún ṣe nínú ọkàn wa, pé kí ẹ lo àkókò yìí Ọlọ́run láti lè fi fi òye ọ̀rọ̀ yín fi yé wa kí orúkọ yín nínú ayé wa kó sì di àyìn lógo. A nítorí wípé ẹ ti ṣe bẹ́ẹ̀ ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Ẹ jẹ́ ká lẹ́ẹ̀kan sí, a máa kíyèsi. Ní ìjẹ́jọ́ a ti ṣe apá kìíní, ẹ́ nígbà pé lórí ìdáhùn sí ìbéèrè wípé nígbà wo ni ìbẹ̀rù ló dára. A ti kíyèsi ní ìjẹ́jọ́ wípé ohun tí à ń pè ní ìbẹ̀rù yẹn kì í ṣe pé gbogbo ìbẹ̀rù ni èyí tó jẹ́ èyí tí kò dára àbí ló wá láti ọ̀dọ̀ Sátánì. A gbọdọ̀ ní nǹkan tó ń pè ní ìbẹ̀rù Ọlọ́run, èyí tí ìwé òwe tó pè ní ìpilẹ̀ṣẹ̀ ọgbọ́n. A sì kíyèsi ọ̀rọ̀ Ọlọ́run láti inú ìwé, eh, orin Dafidi orí kejì ẹsẹ̀ ìkọkànlá àti bákan náà ìwé Kọ́ríńtì orí, Kọ́ríńtì kejì orí keje ẹsẹ̀ ìkíni. Lónìí yìí lágbára Ọlọ́run a máa tẹ̀síwájú nígbà tá a máa kíyèsi wípé eh, ìbẹ̀rù ó jẹ́ èyí tó dára nígbà tí ìbẹ̀rù jẹ́ èyí tó dára nígbà tó bá kọ́ wa tó ń kọ́ wa ní ìgboyà ìbẹ̀rù. Ó jẹ́ èyí tó dára nígbà tí ó bá ń kọ́ wa ní ìgboyà. Ẹ jẹ́ ká lọ wo ọ̀rọ̀ Ọlọ́run inú ìwé, ìwé Deuteronomy, ìwé ìkarùn tí Mose, ìwé Deuteronomy orí ìkọkàn lé ní, orí ìkọkàn lé ní, orí ìkọkàn lé ní ọgbọ̀n, orí ìkọkàn ní ọgbọ̀n. Ìtàn Rómíò orí ìkọkànlé ní ọgbọ̀n. um Ká wo ẹsẹ̀ ìkeje sí ìkẹjọ. Ìwé Díutarónómì orí ìkọkànlé ní ọgbọ̀n ẹsẹ̀ ìkeje sí ìkẹjọ. Bíbélì wí pé, Mósè sì pe Jóṣúà, ó sì wí fún un pé, ó sì wí fún un ní ojú gbogbo Ísírẹ́lì pé, ṣe gírí kí o sì mú àyà rẹ le. Nítorí pé ìwọ ni yóò bá àwọn ènìyàn yìí lọ sí ilẹ̀ náà tí Olúwa ti búra, tí Olúwa ti búra fún àwọn baba wọn láti fi fún wọn. Ìwọ ó sì mú wọn gbà á. Ẹsẹ̀ ìkẹjọ, ó ní àti Olúwa, òun ni ó lọ ṣáájú rẹ, òun ni kí ìwọ, òun ni yóò pẹ̀lú rẹ, òun kì yóò fi ọ́ sílẹ̀, ni kì yóò kọ̀ ọ́. Má ṣe bẹ̀rù, Bẹ́ẹ̀ ni kí àyà kí ó má ṣe fò ọ́. hallelujah. Ehn, kí ni nǹkan tí à ń rí ní báyìí? Ó ní wípé nígbà tí, tí Mósè ìránṣẹ́ Ọlọ́run tí ó ti dàgbà, tí àkókò rẹ̀ ti tó, tí Ọlọ́run sọ pé kó fi, kó fi ẹlòmíì sí ipò adarí ní ilẹ̀ Israẹli. A rí ní báyìí wípé ó ń pe, eh, Joshua sí àárín àwọn àgbàgbà. Bẹ́ẹ̀ ló sì ń bá a sọ ọ̀rọ̀ Ọlọ́run ó ń bá sọ ìlérí Ọlọ́run wípé kí ó ṣe kíni o kó ṣe gírí pé òun ló máa gba ilẹ̀ tí Olúwa ti ṣèlérí fún àwọn Ísírẹ́lì òun ló máa gba ilẹ̀ náà fún wọn tó jẹ́ pé Ọlọ́run ti búra fún àwọn baba ńlá wọn Olúwa sọ fún pé òun máa wà pẹ̀lú ẹ̀ òun máa lọ ṣáájú ẹ̀ òun yóò sì pẹ̀lú ẹ̀ wípé kí ó má ṣe ṣí kíni o kó má ṣe bẹ̀rù ibi tó sì ń lọ yìí ẹ rí i pé àwọn ará Kénáánì àwọn òmìrán ènìyàn wọ́n wà lójú ọ̀nà ṣùgbọ́n Ọlọ́run ṣe ìlérí wípé òun yóò pẹ̀lú rẹ̀ ibikíbi tọ́lọ́run bá dẹ̀ wà Tọ́lọ́run bá dẹ̀ pẹ̀lú wa, ẹ rí i pé ó máa ń fún wa, ó máa fún wa ní ìgboyà, ó máa fún wa ní ìgboyà, ó máa fún wa ní okun. Ẹ rí i pé ẹni pè ní Joshua yìí, ó ní okun, ó ní agbára, kì í ṣe lórí ohun tó ń tí ìrírí èyí tó jẹ́ pé ó ti ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí. Ṣùgbọ́n ìrírí Ọlọ́run àti ìwàláàyè Ọlọ́run, ìwàláàyè Ọlọ́run àti lílọ Ọlọ́run yẹn, ẹ rí i pé ó, kọ́ ìránṣẹ́ yìí láti lè ní ìgboyà èyí jẹ́ pé ó mú un láti lè sinmi lé Ọlọ́run, ó sì gba Ọlọ́run, ó gbà á gbọ́. Ìwọ tí ò ń gbọ́ mi, mo fẹ́ ko mọ̀ wípé Ọlọ́run tó ti mú ọ wọnú ọdún yìí, Ọlọ́run ṣèlérí wípé òun yóò wà pẹ̀lú wa. Ọlọ́run ṣèlérí wípé òun á lọ síwájú wa. Ọlọ́run ṣèlérí wípé àwọn òmíràn lè wà lójú ọ̀nà. Bẹ́ẹ̀ ni, ogun lè wà nínú ayé. Bẹ́ẹ̀ ni, hílàhílo, ó lè wà nínú ayé. Ṣùgbọ́n Ọlọ́run yẹn torí pé ó wà pẹ̀lú wa, a kò gbọdọ̀ bẹ̀rù a ò gbọdọ̀ bẹ̀rù. Ẹ rí pé ìbẹ̀rù yìí, a, ó máa di ǹ tó máa dára nígbà tó jẹ́ pé a bá mọ̀ wípé yóò, tí a bá mọ̀ wípé yóò kọ́ wa ní ìgboyà. Ọ̀rọ̀ Ọlọ́run ó máa kọ́ wa ní ìgboyà. Ìlérí Ọlọ́run ó máa ń kọ́ni ní ìgboyà. Ìwàláàyè Ọlọ́run ó máa ń fúnni ní ìgboyà. Ẹ rí pé bí Joshua ní ó ṣe, bó ṣe mú àwọn èèyàn wọ̀nyí dé ilẹ̀ ìlérí tó sì pín ilẹ̀, ilẹ̀ Ọlọ́run tó dẹ̀ pín fún wọn, tó bá àwọn mìíràn kẹ́ ṣẹ́gun tó sì fi ilẹ̀ yìí, ilẹ̀ ìlérí yìí tó fi fún àwọn ọmọ Ọlọ́run. Ẹ rí pé jojoojúmọ́ ni joshua ní ìgboyà ìgbà títí tí áńgẹ́lì áńgẹ́lì kan wá tó wá sí iwájú ẹ̀ tó ráńgẹ́lì kan ẹ̀ rí i pé bó ṣe lọ báńgẹ́lì yẹn eh, torí ní ìgboyà ni ìyẹn ló fún un láàyè láti lọ báńgẹ́lì ọlọ́run sọ̀rọ̀ eh, ìgboyà tó ní òun ló jẹ́ kó lè kó lè borí gbogbo ìpèníjà àti gbogbo ogun ní iwájú ẹ̀ èmi pẹ̀lú àti ìwọ eh, a má jẹ́ joshua ṣùgbọ́n ẹni tí ó wà nù ayé joshua tó fi gba ilẹ̀ yẹn tó fi gba ilẹ̀ ọba yìí ó wà ó wà nínú ayé mi ó wà nínú ayé ẹ torí pé ẹni tó wà nínú ìwé Jòhánù kìíní ó sọ bẹ́ẹ̀ wípé ẹni tó wà nínú ayé tó wà nínú wa ó ju ẹni tó wà nínú ayé lọ torí ìdí èyí májẹ̀mọ́ àti ìlérí Ọlọ́run fún ayé ẹ ó lè wá sí ìmúṣẹ ó lè fìdí múlẹ̀ ìlérí tó lọ́wọ́ ti ṣe fún ẹ yẹn ó lè ó lè wá sí ìmúṣẹ á tiẹ̀ kì í ṣe pé ó lè á wá sí ìmúṣẹ ni ìdí ẹ̀ ní pé Emmanuel ó wà pẹ̀lú wa Emmanuel ó wà pẹ̀lú wa Jésù Kristi yẹn ti wá sí ayé ó ti kú ó ti jí dìde ó ti wá fún wa ní ẹ̀mí mọ́ nígbà tá a ti gbà á gẹ́gẹ́ bí olúwa tó lùgbàlà wa ó fún wa ní ẹ̀mí mọ́ ó ní kì yóò fi wá sílẹ̀ ní ìgbà kankan ó sọ bẹ́ẹ̀ pé òun yóò pẹ̀lú wa títí tó fi dí òpin ilẹ̀ ayé ó túmọ̀ sí wípé a lè ṣe ìfẹ́ ọlọ́run a lè mú ìlérí ṣẹ nípasẹ̀ ìtìlẹ́yìn ẹ̀mí mọ́ tàbá nípasẹ̀ ìgboyà lórí ìtẹ́ pé ó fún wa ní ìgbẹ́kẹ̀lé a lè ṣe pẹ̀lú ìgboyà láìní bẹ̀rù láìní bojo ẹ̀rù àti sọ̀rọ̀ lọ́pọ̀lọpọ̀ ìgbà ló máa ń bà wá ṣùgbọ́n tá a bá rántí pé Ọlọ́run wà pẹ̀lú wa tá a bá rántí pé Ọlọ́run yẹn ń gbé nínú wa nípasẹ̀ ẹ̀mí mímọ́ a lè ṣe ti Ọlọ́run yẹn tó fẹ́ ká ṣe a lè wàásù a lè lanu a lè fún ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ wa yẹn a lè bá sọ̀rọ̀ nípa ìgbàlà a lè sọ fún nípa Jésù Kristi a lè wàásù ìtúsílẹ̀ a lè wàásù ìgbàlà fún àwọn ọkàn ẹlòmíràn ìbí ìbáṣọ ìbáṣọmọdé ìbáṣàgbà ìbáṣọkùnrin ìbáṣọbìnrin níbikíbi àti nígbàkígbà àti níbi gbogbo. Ta bá lè, ta bá lè rí wípé ìbẹ̀rù yìí ó máa ń fúnni, ó lè kọ́ni ní ìgboyà. Ó jẹ́ ìbẹ̀rù èyí tó jẹ́ pé ó ṣe kíni, ó jẹ́ èyí tí ó dára. Irú n a rí nínú àpẹẹrẹ ayé, ayé Joshua. Eléyìí ni a ti kíyèsi lónìí. Mo gbàgbọ́ wípé a ó máa lọ nínú agbára ọ̀rọ̀ náà láti lọ máa ṣe gbogbo ohun tí Ọlọ́run fẹ́ ká lọ máa ṣe. Ire tó ti fún wa gẹ́gẹ́ bí ìlérí tó lóhùn á ṣe fún wa. O lè tẹ̀síwájú. Má jẹ́ kóhunkóhun kó dì ọ́ mọ́lẹ̀. Má jẹ́ kí ìbẹ̀rù yẹn kó dè ọ́ mọ́lẹ̀. Ooo, okòwò yẹn tóbi. Àá, àti lè tẹ̀síwájú láti ṣègbéyàwó. Àá, wọ́n ní àti lọ́kọ, ogun ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ìbẹ̀rù lásán nìyẹn. Ṣùgbọ́n tó bá lè rántí pé Ọlọ́run wà pẹ̀lú wa, o lè tẹ̀síwájú nínú ìgboyà láti jẹ́ nǹkan tí Olúwa fẹ́ jẹ́. O sì jẹ́ náà lórúkọ Jésù Kristi. Ẹ jẹ́ kí n gbàdúrà pẹ̀lú wa bí a ti ṣe ń parí. Baba wa àti Ọlọ́run wa, a dúpẹ́ fún ọ̀rọ̀ tẹ ti kọ́ wa wípé ẹ wà pẹ̀lú wa. Ẹ ti jẹ́ ká rí Ọlọ́run wípé kí a mú ọkàn wa ká mú ṣe gírí lórí àwọn ọmọ, lórí àwọn ọkọ tó ń bà wá lẹ́rù, lórí àti tẹ̀síwájú, lórí àti jí èèyàn, lórí àti lọ sí ilé ẹ̀kọ́, lórí àti rówó, lórí àti ìlànà. Ọlọ́run ipá t'agbára gbàdúrà lónìí. Gbogbo ohun tẹ fẹ́ ká jẹ́ Ọlọ́run, gbogbo ìlérí tẹ ti fi fún wa, gbogbo ohun tẹ fẹ́ ká dá Ọlọ́run gẹ́gẹ́ bí ìfẹ́ yín lórúkọ Jésù okun àti agbára ẹ̀mí láti tẹ̀síwájú àti láti dà á lórúkọ Jésù Olúwa wa lọ́wọ́ àti oore ọ̀fẹ́ láti ṣe iṣẹ́ yín. Ọlọ́run yọ̀ǹda ẹ fún wa. A dúpẹ́ lọ́wọ́ nítorí pé ti ṣe bẹ́ẹ̀ ògo ni fún orúkọ yín ní orúkọ ńlá ti Jésù Kristi olúwa wa àmín ìwọ tí o bá ń fẹ́ ìbẹ̀rẹ̀ àdúrà bí o ń fẹ́ ìmọ̀ràn o lè pè mí sórí aago plus two three four eight one zero five seven seven five eight nine five four eight nine five four tí ìwọ tí o bá ti ìgbà Jésù Kristi gẹ́gẹ́ bí Olúwa tó lùgbàlà rẹ mo fẹ́ kó mọ̀ pé inú ìbẹ̀rù ló wà àti tẹ̀síwájú tó o bá ní ṣòògùn ìyẹ́ pé tó bá ní tó bá ní bọ́ sọ́wọ́ sátani àti inú ìtànjẹ òkùnkùn tó bá ní bọ́ sọ́wọ́ àwọn yahoo àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ mo fẹ́ kó kó wá sọ́dọ̀ jésù kristi lónìí torí pé òǹkan ló lè fún ọ ní ìyè àìnípẹ̀kun torí pé òǹkan ló lè mú ìbẹ̀rù àti jẹ àti mú ìbẹ̀rù pàápàá ìbẹ̀rù àti wọ ìjọba ọlọ́run òǹkan ló lè mú ìbẹ̀rù yìí kúrò nú ayé rẹ tó bá fẹ́ ní ìgboyà tó sì fẹ́ kúrò nú ìbẹ̀rù bójú yìí tó fẹ́ kúrò nú hílà hílo ayé àti pàápàá ibi tó máa dé sí lẹ́yìn ikú torí pé gbogbo ń tà ń jẹ ń tà ń mu àwọn aṣọ tá à ń wọ̀ gbogbo wọn á di asán lọ́jọ́ kan ohun kan tó máa ṣẹ́kù òun ni ìwọ àti ọlọ́run òun ni ibi tó máa dé sí òun ni tó ti fi jésù kristi ṣe nínú ayé yìí tó lè mo ṣe ń fi jésù kristi lọ ní wákàtí yìí pé gba jésù kristi gẹ́gẹ́ bí olúwa àti olùgbàlà rẹ ó lè yanjú ọ̀rọ̀ rẹ nínú ayé yìí ó lè sọ ọ́ dáa tó fẹ́ kó o dà kó o sì ti wá ní ẹ̀bùn ìgbàlà kó o ní ẹ̀bùn ìgbàlà yẹn kó o sì gbà kó o sì lò ó ẹ̀bùn ìgbàlà yẹn òun náà mo sì fi ń lọ̀ ọ́ wípé Jésù Kristi kú fún lórí igi àgbélébù tó bá lè jẹ́wọ́ ẹ̀ lónìí pẹ̀lú gbogbo ọkàn rẹ tó sì kọ̀ ẹ̀ṣẹ̀ sílẹ̀ tó padà sí ọ̀dọ̀ Jésù Kristi òun ní ọ̀nà òtítọ́ àti ìyè sọ́dọ̀ bàbá yóò sì gbà ọ́ tó bá lè jẹ́wọ́ ẹ̀ nítòótọ́ yóò fún ọ ní ìyè ó sì di ọmọ Ọlọ́run ó sì ní ìyè àìnípẹ̀kun wọ́n á sì ní ìrètí àìnípẹ̀kun ìbẹ̀rù á sì kúrò wọ́n á sì ní ìgboyà wọ́n á lè fi gbogbo ẹnu sọ wípé èmi ọmọ Ọlọ́run ni mí torí pé ti kọ orúkọ mi sínú ìwé yìí. Tí o bá fẹ́ ṣe eléyìí, mo pè ọ́ ní wákàtí yìí wípé sọ tẹ̀lé mi wípé Jésù Kristi, lónìí yìí mo ti rí ara mi gẹ́gẹ́ bí ẹlẹ́ṣẹ̀ tí kò lè ran ara mi lọ́wọ́. Jésù Kristi, máa bọ̀ lọ́kàn àyà mí. Di Olúwa àti olùgbàlà mi. Olúwa kọ orúkọ mi sínú ìwé yìí. Ni orúkọ Jésù Kristi ni mo gba àdúrà. Àmín. Ni tó bá ti ṣe eléyìí, mo rọ̀ ẹ́ wípé lọ sínú ilé ìjọsìn tó wà lágbègbè ẹ tí wọ́n ti ń ka ọ̀rọ̀ Ọlọ́run, tí wọ́n ti ń kọ́ ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run, tí wọ́n sì ń gba àdúrà. Lọ sí olùṣọ́ àgùntàn, sọ̀rọ̀ olùṣọ́ àgùntàn náà sọ fún un pé ó ti fàyè fún Jésù Kristi lónìí. A máa kọ́ ẹ sí láti mọ bí mo ṣe máa dàgbà nípa ti ẹ̀mí. Ó lè fẹ́, ó lè lè pẹ́ pé mi bákan náà. Mo ti fi ago mi síta lẹ́ẹ̀kan ṣùgbọ́n mo lè fi sílẹ̀ lẹ́ẹ̀kan si. O lè pè mí sórí ago plus two three four eight one zero five seven seven eight nine five four. Ní mẹ́jọ ní orúkọ Jésù máa pàdé. Jésù ni Olúwa. Ó dàbọ̀.